سورة التغابن بسم الله الرحمن الرحيم ني اوروكو اولون يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير اون تي اون بي نينو سما اتي اون تي ان بي نينو ايلي tiẹ̀ ni ọlá àti pé tirẹ̀ ni ọpẹ́ àti pé òun ni alágbára lórí gbogbo nǹkan. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير òun ni ẹni tí ó ṣe ẹ̀dá yín aláìgbàgbọ́ ń bẹ nínú yín àti pé onígbàgbọ́ òdodo sì ń bẹ nínú yín àti pé ọlọ́run náà ni olórí ohun tí ẹ̀ ń ṣe. khalaqa as-samawati wal-arda bil-haqqi wa sawwarakum fa ahsana suwarakum wa ilayhi al-masir. òun dá sánmà àti ilẹ̀ pẹ̀lú òdodo ó sì ya àwọn àwòrán yín ó sì ṣe àwọn àwòrán yín náà dáadáa àti pé ọ̀dọ̀ rẹ̀ ni ẹ ó padà sí. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور ó mọ ohun tí ń bẹ nínú sánmà àti inú ilẹ̀ ó sì mọ ohun tí ẹ̀ ń fi pamọ́ àti ohun tí ẹ̀ ń ṣe àfihàn rẹ̀ síta àti pé ọlọ́run náà ni onímọ̀ ohun tí ń bẹ nínú àwọn igbá àyà. ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ǹjẹ́ ìró àwọn ẹni tí wọ́n ṣe àìgbàgbọ́ ní ìsíwájú kò ti wá bá yín bí nítorí náà wọ́n tọ́wò búburú ìyà ẹ̀ṣẹ̀ wọn àti pé tí wọ́n ní ìyá ẹlẹ́ta ìlérò. dhalika bi annahu kanat ta'tihim rusuluhum bil bayyinati faqalu faqalu abasharun yahdunana fakafaru wa tawallaw wastaghna Allah wallahu ghaniyyun hamid. èyí rí bẹ́ẹ̀ nítorí pé àwọn òjíṣẹ́ wọn ti jẹ́ ẹni tí wọ́n ti wá bá wọn pẹ̀lú ìdí ọ̀rọ̀ tí ó yanjú tí wọ́n sì sọ pé ǹjẹ́ abara ni yóò fi wá mọ̀nà wọ́n sì ṣe àìgbàgbọ́ wọ́n sì pẹ̀yìndà àti pé ọlọ́run ti rọ ọrọ̀ ju ẹ̀sìn wọn lọ àti pé ọlọ́run náà ni ọlọ́rọ̀ ọba tí à ń dúpẹ́ fún. زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير àwọn ẹni tí wọ́n ṣe àìgbàgbọ́ rò pé ọlọ́run kò ní lè gbé wọn dìde sọ pé bẹ́ẹ̀ ni olúwa mi ni mo fi búra dájúdájú a ó gbé yín dìde lẹ́yìn náà a ó fún yín nírò ohun tí ẹ ti ṣe àti pé èyí jẹ́ ìrọ̀rùn fún ọlọ́run. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير nítorí náà kí ẹ gba ọlọ́run gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ àti òun yóò parẹ́ àṣìṣe rẹ̀ fún. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغاب ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم òun yóò sì pa àwọn àṣìṣe rẹ̀ rẹ́ fún un yóò sì fi sínú ọgbà ìdẹ̀ra tí àwọn odò ń sàn ní ìsàlẹ̀ rẹ̀ tí wọn yóò ṣe gbére nínú rẹ̀ láíláí èyí ni èrè tí ó tóbi. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير àti pé àwọn ẹni tí wọ́n ń ṣe àìgbàgbọ́ tí wọ́n sì pe àwọn àmì wa nírọ́ àwọn eléwọ̀n nì ní èrò iná tí wọn yóò ṣe gbére nínú rẹ̀ àti pé ó burú ní àpadà sí. ma asaba min musibatin illa bi idhnillah wa man yu'min billahi yahdi qalbahu. والله بكل شيء عليم. alim. àdánwò kan kò lè ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀dá ti ọlọ́run àti pé ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọlọ́run gbọ́ yóò fi ọkàn rẹ̀ mọ̀nà ọlọ́run ni onímọ̀ gbogbo nǹkan. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين àti pé kí ẹ tẹ̀lé ti ọlọ́run àti kí ẹ tẹ̀lé ti òjíṣẹ́ náà bí ẹ̀yin bá sì yí padà nítorí náà ohun tí ó jẹ́ ọ̀ranyàn fún òjíṣẹ́ wa ni ìjíṣẹ́ ọlọ́run dé ògóńgó tí ó hàn. Allahu la ilaha illa hu wa ala Allahi falyatawakkalil mu'minun. Ọlọ́run kò sí ọlọ́run mìíràn àyàfi òun àti pé kí àwọn olùgbàgbọ́ òdodo fi ara ti ọlọ́run. Ya ayyuhal ladhina amanu inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum. وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ lódodo dájúdájú ọ̀tá yóò máa bẹ fún yín nínú àwọn ìyàwó yín àti àwọn ọmọ yín nítorí náà kí ẹ ṣọ́ra yín ní ọ̀dọ̀ wọn bí ẹ bá sì ṣe ìdẹ̀kun àmójúkúò tí ẹ ṣe ìpamọ́ra tí ẹ sì ṣe àforíjìn nítorí náà dájúdájú ọlọ́run ni aláforíjìn oníkẹ́. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم dájúdájú àwọn owó yín àti àwọn ọmọ yín àdánwò ni wọ́n jẹ́ àti pé ọlọ́run ní ẹ̀san tí ó tóbi lọ́dọ̀. فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون nítorí náà ẹ bẹ̀rù ọlọ́run bí ẹ bá ṣe ní agbára mọ́ kí ẹ sì gbọ́rọ̀ kí ẹ sì tẹ̀lé ti ọlọ́run kí ẹ sì máa ná owó yín sí ti ọ̀nà olúwa ó jẹ́ oore kan fún yín àti pé ẹni tí a bá ṣọ́ níbi ahun ti ẹ̀mí rẹ̀ àwọn eléwọ̀nyí ni olùjèrè. إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم bí ẹ̀yin bá yá ọlọ́run ní owó ní yíyá tí ó dára yóò di àdìpèlé rẹ̀ fún yín yóò sì fi orí jì àti pé ọlọ́run náà ni olùdúpẹ́ onísùúrù. عالم الغيب والشهادة العزيز الحكيم onímọ̀ kọ̀kọ̀ àti ti gbangba olùpàtàkì ní ọ̀jọ̀gbọ́n ni.